ẹja bí ojúmọ́ bá mọ́ òní àlà kedere. àti ogun ti pa yín lálẹ́ ìṣe kò ní dáa fún ẹ kò ní dáa fún màdá. tó bá gbàgbé pé ìyàwó ní ilé ṣùgbọ́n gbàgbé pé ìyàwó ní ilé. ìdá tó ní gbé lórí tó stangidi gbà ìdán gangan ni òde yóò ṣe àìdán o. ó má tẹ̀sí mi o. inú kan máa ń fẹ́ fukú ẹ fẹ́ fukú ó máa bẹ́ lọ́jọ́ kan ó gbọ́dọ̀ ti bẹ́ẹ̀ wò ikú ni òkú ń ṣàrùn bá ọ̀tá yín ṣiṣẹ́ ẹ mọ̀ pé sàárè yín lẹ̀ ń gbẹ́ yẹn. àti bàbá yẹn ládùúgbò yìí o. èmi ti ká àtòkù olórí burúkú ní ìjà ẹja báwo ló ṣe ṣe. báyẹ̀ mò ń bínú ó rí kí n calm down. sáré pọ́nì. àwọn obìnrin máa ń gun gan-an. ọlọ́dà àti ní àbọ̀bọ̀ ẹ̀ làbá ẹ̀ gbogbo ilẹ̀ ọlọ́dà pátápátá èmi ṣúgà ni mo ní. the avenger sota record tit for tat fire for fire death warrant ikú ń bọ́ máa ń rìn ọmọ òfura owó táwọn must die now ojú ajá ń ṣẹ̀jẹ̀ no escape route ilé nìyẹn ń bọ́ ẹ̀ ó ń para like a baboon in the zoo nínú sinimá ti tó yìí the return of Taiwo Taiwo the movie abúlọ́kùnrin original victoria adeboye abẹ́tẹ́lẹ́ ìdílé sáyẹ̀dẹ̀ starring victoria adeboye kékeré bákàrẹ̀ ọ̀làrútùmí fagunlé lẹ́nìyàn victoria kọ́láwọlé sọlá akíntúndé làkàtà kẹ́mi àgbésè kẹ́mi tí abẹ́ni àgbọn àtìní ọ̀gbẹ̀bọ̀ àrùn ọ̀dùnbẹ̀là ọ̀pẹ òmùọ́lá tòsí ọ̀la níyàn jírí òkúlẹ̀yẹ bami adéníyì sọdí kọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta ọkọ̀lẹ́ ẹ̀ lórí tọ́lọ̀ táìwò táìwò subtitled in english ó ti jáde báyìí marketed and distributed by olasco films nigeria limited ẹ tún kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tá a pàkọ́lẹ́ ẹ̀ ní area boys àti ìyá amófo olómi lórí tọ́lọ̀ táìwò táìwò nílé. báwo sóye pápá ń bí bàbá àbá fa bá máa wá fa sí mi lára gan. wàá kó sínú ṣàwámà mi wàá kó gbogbo ẹ̀ wàá gánìṣì ẹ̀ wàá faná sí mi lára lálẹ́ a máa gbá mọ́jú ni. ọ̀làsó adé orí ọ̀kẹ́ òjò tẹ̀yẹkẹyẹ gbogbo igi tí lẹ́gbẹ̀ẹ́ ti máa fọwọ́ bá dídùn ló ń dún.